Ìbàdàn kí ni soup. Fresh FM nìbàdàn làwà. Disaster, devastation, pain, colossal loss of precious lives and property when fire rages. Turn off all electrical appliances before leaving your home and office. Avoid bush burning do not hesitate to, as a matter of urgency, report all fire incidents around you. This is a message from Fresh 105.9 FM. Ibadan kini Fresh FM Nibadan lawa. orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe bí wọ́n fi ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orí ló yọ mí mi ṣe ee orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe inú àfin ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe inú òwúrọ̀ nínú ayé tí bàjẹ́ sí orí ló yọ mí. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí ò orí ló yọ mí orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àpèpọ̀ ẹlẹ́dàá mi orí òòrí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá ní iṣẹ́ nínú ọ̀fun ayé ti bàjẹ́ sí ẹ orí ló bá ní iṣẹ́ nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ mí. orí adé tó gẹṣin lẹ̀ ló kọrin mú wọn ojú ẹni máa láre tó fẹ́ ní fọ̀rọ̀ ayé ayò wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò díjú ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lágbo ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu kìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí. orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbò bá jí sí orí ló yọ. orí ó orí ó orí mi ṣe. orí mi àpé orí mi àpé sàn. orí lẹ́jà fi ń la bóyá. orí ló yọ. orí làpapọ̀ àpapọ̀ ìṣàsílẹ̀. orí ló bá mi ṣe nínú ọ̀fìn nínú ọ̀fìn ayé ti bá jí sí. orí ló yọ bí ó bá mi ṣe ah. nínú Ee, orí ló yọ mí. Orí ló yọ mí. Ee, ló bá mi ṣe. Ìlú ọ̀fìn ayé ti bájú sí ẹ̀. Orí ló bá mi. Ẹ kalẹ́. Nínú rògbòdìyàn ayé ti bájú sí. Orí ló yọ mí. Orí orí orí ló bá mi ṣe. Ẹ kú sinmi o. Ìsinmi àkọ́kọ́ nínú oṣù kejì. Ee, orí ló àṣọpọ̀ ẹ̀ láyé Yínká Ayéfẹ́lẹ́ lórúkọ tèmi ẹ káàbọ̀ sórí ọpẹ́ yẹn. ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí orí ló yọ mí orí ẹni là máa bọ̀ àpèrè orí ẹni là máa bọ̀ àpèsè àpèbọ̀ ẹlẹ́dàá mi orí òòrè mi ṣe. Olórí ló bá mi ṣe. Iṣẹ́ pọ̀ ńlẹ̀ jẹ́ ká lọ sí abala àkọ́kọ́ ká tètè bèrè pé ta kan. èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi. ẹ kúrò lẹ́sà o. ẹ ká lẹ́sà. yẹ́sà orúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. bọ́dù àfihàn tàmílùkù. ok ẹ̀rí kan yín bẹ́ẹ̀ ni sáà kan a fẹ́ kí yé fún bẹ́ẹ̀ dé ni ìgbọ́lọ́dún kan sà ẹ ṣé mo dúpẹ́. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine zero eight zero nine two two two one zero five nine. hello ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ sàn. ẹ káalẹ́ o. yes sir. orúkọ yín mo lẹ ti ń pè wá. orúkọ mi ni mrs david olúbukọlá láti mọ́lẹ́tẹ̀ ẹgbẹ́dá bíbá. ẹ bá wa yí rédíò yín yẹn lẹ̀ ẹ̀rí kan yìí. Ah, mo ti pásítà mo ti pa ẹ̀rí kan mi o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pọ́lọ́run jẹ́ kí èṣù ọ̀tá ẹ̀mí kó gbògo lórí ayé mi lórí ibùjókòó mi hmm. lórí ọkọ mi à ń lọ láyọ̀ à ń bọ̀ láyọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọdún tó kọjá èyí tá wà lọ́wọ́lọ́wọ́ ìnú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti ìrètí èyí tó ń bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run túbọ̀ máa jọba lọ lórí ayé mi lórí ọkọ mi lórí iṣẹ́ mi lórí iṣẹ́ ọkọ mi lórí ìdílé mi lápapọ̀ mo yin lógo praise the lord hallelujah hallelujah. mo ẹgbẹ́ aago ṣọ́ọ̀ṣì sí. lọ́dún tá a wà yìí. ti gba hallelujah yẹn ó yẹ kó laago sí. hello ẹ kálẹ́ o. hello ẹ kálẹ́ sà. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. ọ̀làwálé láríwájú láti sanyo. láti sanyo ẹ̀rí kan yìí ẹ̀rí kan wà pé a ṣe àfẹ́rí yín o happy birthday to you o adúpẹ́ bọ́lọ́n lórí lórí bọ́lọ́n ṣe ń da yín sí o being a philanthropic gesture adúpẹ́ ẹ̀rí kan wà lórí ẹ̀ o. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́. hello hello. hello. ẹ kálẹ́ o àjàre ẹkọ afẹrẹ o ẹkú náwó ọjọ́ o. ẹ ṣeun o. ẹ̀mí àtúbọ̀ gùn àmì sà orúkọ yín wọlé sí ń pè wá. Oh, hello. yes sir àmì ń gbọ́ yín. hello ẹ̀rí kẹ̀yìn náà ni o. kí rí yín sà. two thousand and fourteen. mo mo mo ń lọ síbi kan pẹ̀lú àwọn ọmọ mi àti mẹ́ta mẹ́rin ṣùgbọ́n sinimátò kan wọ́n ti ṣojú ọ̀nà àwọn àna ká ti wá wọ́n ti mọ́tò kan gẹ́gẹ́ sójú ọ̀nà wọ́n sọ wọ́n dájọ́ lọ pé ẹ̀jẹ̀ ká bá wọn ti mọ́tò kúrò ń bẹ̀ ẹ̀jẹ̀ ká bá wọn ti mọ́tò kúrò ń àwọn tí wọn kọ ní sakọ pàtó mo lè bọ́lẹ̀ tí a lọ bá wọn ti gẹ́ du kákúrò ń já pẹ̀lú ah. lóòdù blọọkù àti lórí òkè lókè ibi tá a wà gángan fẹ́ rún wa ọkọ̀ bá rún wa mọ́ abẹ́gẹ́dù yẹn ni ìṣẹ́jú kan péré báyìí tàbí bá wọn tí padà kú rẹ báyìí mọ́tò yẹn já lókè tó mo dúpẹ́ dọ́lọ́ èmi àtàwọn ọmọ mi mo o. ọpẹ́ ńlá ni. lọ́dún tá a yìí èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. hello èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello. hello kálọ́ sọ. ẹ kálẹ́ máa orúkọ yín níbo lẹ ti ń pè wá o. orúkọ mi ni fájọ bí olúwa dára sí mi. ok ẹ̀rí kan yín mà. ẹ̀rí kan ẹ̀rí kan mi. kí lè rí yín mà ẹ̀rí ìròyìn wípé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí ọlọ́run tún dáríjú dídájọ́ òní olúwa ṣeun àdúpẹ́ àdúpẹ́. ẹ̀kẹ́mi náà fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ yínká ayéfẹ́lẹ́ pátápátá mo dúpẹ́ fún àdúrà yín mo dúpẹ́ fún àdúrótì yín mo dúpẹ́ fún ìfẹ́ yín. kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan ẹ ṣé mo dúpẹ́ o. èmi lè rí kan sẹ́. mi ò lè dárúkọ. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. má bàa ṣe àwọn èèyàn kí n dárúkọ àwọn kan kí n fa àwọn kan lẹ. èmi lè rí kan o. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn pátápátá. èmi lè rí kan. ẹ̀yin tẹ́ fẹ́ bùn ránṣẹ́. èmi lè rí kan. fàdúrà ránṣẹ́. lè rí kan. ìpè mẹ́sẹ́gì. lè rí kan. mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ṣé mo mọ̀ lóore o. God bless you all. ẹ kì í sá sáré polówó ọjà kan àbí méjì ká tẹ pẹpẹ ètò fún ta ẹ kú kalẹ̀. àdúrà gbogbo dípò di pẹ̀dá tún máa gbà ká lè fi tẹsitímọ́lì yọrí gbogbo oṣù tó kù nínú ọdún twenty twenty two yìí tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kájọ dìde fúyà láti pàdé Jésù oníṣẹ́ ìyanu lálẹ́ Tuesday tó ń bọ̀ yìí níbi àkẹ́ṣe ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà night of answer prayer níjọ Christ Apostolic Church Canaan Land ìlú péjú estate àkóbọ̀ Ìbàdàn alẹ́ Tuesday tó ń bọ̀ yìí gangan ni Tuesday eight February twenty twenty two aago mọ́kànlá alẹ́ títí di àfẹ̀júmọ́ ọjọ́ kejìlá ó fi máa bá Ọlọ́run sọ̀rọ̀ testimony mi pẹ̀lú ẹ̀ dájú lábẹ́ ìfàmì òróró y lórí àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè àti olórí ẹ̀mí tí ọlọ́run máa lò pastor david ọlájídé ds àkóbọ̀ pastor rotimi olóòjó ds maya ìkòròdú obisola akíkóyè kónẹ́stò ló máa kọrin ẹ̀mí wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiel olúbóyè ọládèjì jp baba Land general evangelist cac worldwide máa wà níbẹ̀ kánsẹ́lì náà tún máa wà fún gbogbo ẹni tó bá wá àdúrà tiẹ̀ náà fẹ́ gbà báyìí láti rẹ́rìn tuesday eight february ọdún yìí aago mọ́kànlá ni la ó bẹ̀rẹ̀ cac estate àkóbọ̀ ìbàdàn ire ayọ̀ tí jésù dálẹ̀ nínú oṣù yìí a máa nípìn bẹ̀ lórúkọ Jésù ẹ kú kalẹ̀ wá fọkọ mi o oúnjẹ yín rèé. o ṣeun láyé ọyọ ah, ah, gbóná irú omi wo leléyìí ah, ọlọ́mọ mọ̀jọ́ lówó fowó ẹ̀rá kú o sóòtì ìgbọ́n pa blessed water ni blessed water ẹsẹ̀ gbé omi kómi ó ń tan wídí ó mọ́ lóló ó sì tún yáàyè lẹ́nu àwọn irinṣẹ́ ìgbàlódé ni wọ́n fi pẹ̀lú ẹ̀ lábẹ́ ìmọ́tótó tó péye gbà ó wà lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n nínú ṣáṣẹ̀tì bọ́tù dispenser àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ẹ fẹ́ rà lálà tó tà bẹ́ẹ̀ fẹ́ fi ṣènáwó bẹ́ẹ̀ bá sì fẹ́ múnú lé yín ó yẹ wá kó lọ́pọ̀ yanturu. a wà ládùúgbò ọláníyàn jagun ọjà agbági tuntun bàdàn àdèyí avenue old bodija bàdàn bọ̀dé mustapha avenue ìdí ìṣin bàdàn à ń bẹ ní makun ṣàgámù àti ní ọmọlé phase lẹ́kọ̀ọ́ telephone zero eight zero three seven seven two zero zero two five five lẹ́ẹ̀kan sí zero eight zero three seven two zero zero two five five. omi alábùkún fún ni blessed water bẹ́ẹ̀ bá ṣe ń gbẹnu sí i nírè ìbùkún ọmọ ṣẹ̀ sílé yín ẹ ṣeun bàbá ọkọ mi látòní lọ blessed water làwa náà mọ̀ mu nílé wa. ọ̀kàrìlà ò jèrè. thirty twenty mo béèrè mẹ́ta gba béèrè mẹ́ta sí ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa máa jẹ̀bùn rere thirty twenty. kí ló tún dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó pe thirty twenty lójú òpó MTN yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré o lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ṣe ẹ̀bùn owó tẹlifíṣàn fridge generator smartphones smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀bùn rẹ yóò máa pọ̀ sí i thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fowọ́ sí. yes thirty twenty on Ọ̀pẹ́yẹmí pẹ̀lú àjọṣepọ̀ MTN. àwọn nọ́mbà tó jẹ lọ́sẹ̀ yìí rèé nọ́mbà mẹ́rin tó bá parí ẹ̀ ni màá pè ẹni àkọ́kọ́ tó jẹ lọ́sẹ̀ yìí lórí thirty twenty generating set generator ló jẹ zero two one nine ló parí nọ́mbà wọn iléeṣẹ́ MTN sì ti pè wọ́n orúkọ wọn Mr Fred ni ó jọ pé ìlú Ọ̀yọ́ ni wọ́n wà wọ́n sì ti ṣètò bí wọ́n ṣe máa gbé ránṣẹ́ sí wọn wọ́n ní ká má lè dààmú wá síbàdàn. nọ́mbà two ẹnì kejì tó jẹ́ one eight oh eight ló parí nọ́mbà òǹtọ̀ ṣé wọ́n wà ń bí. omepere àbí nǹkan àti nọ́mbà three five four four one ló parí nọ́mbà tiwọn. Balógun Adédàmọ́lá nọ́mbà one yẹn Ọ̀yọ́ ni wọ́n ti jẹ́ nọ́mbà two yẹn Ìbàdàn ni nọ́mbà three Ìbàdàn náà ni. Eh, nọ́mbà four wọ́n wá pe nọ́mbà onítọ̀hún títí tí kò gbé not picking up Ni MTN kọ sí o. ètò parí nọ́mbà onítọ̀hún ni nine seven five one. ok ẹ̀yin dà ẹ̀yin tí nọ́mbà nọ́mbà yìí parí pẹ̀lú one eight oh eight ńkọ́ one eight oh eight ta ni nọ́mbà yìí parí pẹ̀lú one oh eight ṣẹ́yìn ní mọ́mì ẹ kalẹ́ ma o ẹ sọ̀rọ̀ sí kinní yẹn ṣẹ́ gbọ́ mi ẹ súnmọ́ ẹ súnmọ́ ẹ súnmọ́ kí lorúkọ yín mà. orúkọ mi ni Abíọ́dún. Abíọ́dún Ìbàdàn yìí lẹ wà. bẹ́ẹ̀ni. ok um, oven toaster ni wọ́n sọ pé ẹ jẹ ẹ bá mi lọ gbé fún wọn ẹ jọ dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun. ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú five four four one kí lorúkọ yín sà. balógun adédàmọ́lá. balógun adédàmọ́lá ìbàdàn náà ni. yes. ok uh, oven toaster náà ẹ̀yin náà jẹ ẹ bá mi gbé fún wọn. ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú nine seven five one wọ́n pe nọ́mbà yẹn títí tí òun tọ̀ ń wò gbé tẹ́ bá mọ̀ pé ẹ̀ ń lo MTN tó jẹ́ pé nine seven five one ló parí nọ́mbà yín ẹ sì ti ṣe thirty twenty ẹ ti jẹ blender lẹ jẹ ṣùgbọ́n tí ẹ máa sọ fún coordinator kí wọ́n pe nọ́mbà yín again tá a bá ti ṣe tán sí nine seven five one ló parí nọ́mbà yín now number five ẹni tí nọ́mbà yẹn parí pẹ̀lú nine five zero nine ìjẹ̀bú ni wọ́n ló jẹ́ pé wọ́n wà ṣé ẹ wà ń bí? bẹ́ẹ̀ sọ orúkọ yín sà. Matthew Alayande. Matthew Alayande láti ìjẹ̀bú bo. ìjẹ̀bú ọ̀gbẹ̀rẹ̀. ìjẹ̀bú ọ̀gbẹ̀rẹ̀. ìjẹ̀bú ọ̀gbẹ̀rẹ̀ ni MTN ti pè yín pé ẹ jẹ kí ni wọ́n sọ pé ẹ jẹ. ok ìjẹ̀bú fan fan lẹ jẹ ẹ bá mi gbé fan wọn fún wọn all right. number six ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú six zero five two six zero five two six zero five two orúkọ yín. mrs balogun mrs balogun ìbàdàn ni blender ni wọ́n sọ pé ẹ jẹ ẹ bá mi gbé blender ẹ àmì ẹ bá mi gbé blender wọn fún wa ẹ jọ. ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú three seven nine four mtn three seven nine four máyà kí lorúkọ wọn ọjọ́pọ́n ti pè wọ́n ok ọjọ́pọ́n náà wọ́n máa sẹ́ǹdì owó wọn sákàǹtì wọn ok. okay ten thousand naira ni wọ́n jẹ. ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú nine nine five one nine nine five one ó jọ pé ìjẹ̀bú igbó ni ẹni yẹn wà adébáyọ̀ káyọ̀dé ó jọ pé wọ́n ti pè wọ́n wọ́n máa sẹ́ǹdì owó wọn náà sí àkáǹtì wọn ten thousand làwọn náà ń jẹ. ẹni tí nọ́mbà yìí parí pẹ̀lú zero two six three òpónyá solomon Ọ̀pọ̀nyà Solomon. Solomon. Ọ̀pọ̀nyà Solomon sorry ẹ má bínú i'm sorry i'm, I'm sorry ẹ. Ọ̀pọ̀nyà Solomon Ìbàdàn lẹ́wà. okay um, I think the coordinator is around. ẹ lọ rí wọn ten thousand náà ni sọ pé ẹ jẹ. adúpẹ́ lọ́wọ́ Fresh FM sir. olùwàṣẹ. number ten for this week ẹnì kẹwàá fọ́sẹ̀ yìí tó jẹ nọ́mbà tó parí nọ́mbà wọn two nine nine six two nine nine six ṣé wọ́n wà ń bí àkànó káyọ̀dé ok ọ̀yọ́ ni wọ́n wà ọ̀yọ́ ni ọ̀dọ̀ wọn wọ́n kọ ọ̀yọ́ sí fan ni wọ́n jẹ ó jẹ́ pé wọ́n ti ṣètò bí wọ́n ṣe máa fi ránṣẹ́ sáwọn náà ẹ ṣe o àwọn tó jẹ lọ́sẹ̀ yìí nìyẹn. ẹgbẹ́ yẹ́yẹ́ thirty twenty mo béèrè mẹ́ta gbà béèrè mẹ́ta. I see twins. twenty ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa máa jẹ̀bùn rere thirty twenty. kí tún ń dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó pe thirty twenty lójú òpó MTN yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbì lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré o lè pẹ̀lú àwọn olóríire tí ó máa j méjì ẹ̀bùn owó tẹlifíṣàn fridge generator smartphones smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀bùn rẹ yóò máa pọ̀ sí i thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. thirty twenty National Lottery Regulatory Commission fowọ́ sí i ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun èrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. ẹni tá a ní a pè wọn pé wọ́n gbé wọ́n ti débi nine seven five one ló parí nọ́mbà yín ẹ máa bọ̀ báyìí ẹ máa bọ̀ báyìí ẹ sọ̀rọ̀ sí microphone ẹ sọ̀rọ̀ sí microphone nine seven five one wọ́n pè yín wọ́n ní ẹ̀ píìkẹ́. ẹ mo gbé bóyá ẹlẹ́ẹ̀kejì tó pè ní mi gbé. ẹlẹ́ẹ̀kejì lẹ́ẹ̀gbẹ́ ok. Um, ó jọ pé mò ń bọ̀ nine seven five one àbí. bẹ́ẹ̀ni ok blender blender lẹ jẹ ó bá mi gbé blender wọn fún wọn. ẹ ṣeun ní ṣókí ẹ jẹ́ kí n tún sọ fún ẹ̀yin èèyàn wá bí èèyàn bá ṣe gbìyànjú ẹ̀ tó ìbéèrè mẹ́ta mẹ́ta lèèyàn máa dáhùn ó yẹ ìgbà tẹ́ ẹ bá gbìyànjú láti dáhùn àwọn ìbéèrè yẹn tó ló máa fún yín láǹfààní àti jẹ tí wọ́n bá wá kó gbogbo ẹ̀ papọ̀ wọ́n á wá yí bí ìkoto wọ́n á wá mú mẹ́wàá nínú àwọn èèyàn tí ó bá ta àwọn yẹn ló máa ní àǹfààní àti jẹ àwọn ẹ̀bùn tí wọ́n máa ń kó wá lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ̀bùn èèyàn mẹ́wàá mẹ́wàá generator fridge toasters blender fan ẹ̀bùn owó ten ten thousand àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àǹfààní wà fún ẹ̀yin náà láti gbìyànjú ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ta tó ńlàǹfààní ṣe wà fún yín láti jẹ tó thirty twenty lórí MTN ẹ lè pè é ẹ dẹ̀ lè testa thirty twenty ash á gbé ìbéèrè wá fún yín ẹ̀dẹ̀ máa dáhùn ẹ bá ti gbà á tún gbìyànjú ẹ̀ again léèyàn bá ṣe gbìyànjú ẹ̀ tó láǹfààní wà fún láti jẹ. Abdul-Jalil àdúgbò jẹ̀lílì kò yẹ kán rò sọ́yọ́ sẹ́yìn méjì jẹ̀lílì ò pé méjì especially Jalili Onísó. Onísó yìí náà ni ó fẹ́ kán mọ̀ pé wà ń bí ilé ti mọ. yes ibi awilade yìí o níta ẹ fẹ́ gbọ́ lálẹ́ yìí ẹ̀kọ́ ń bẹ nú ẹ̀kọ́ mo fẹ́ kí kálukú fi ṣòdiwọ̀n ayé ẹ̀ ẹni bá fi ayé ẹ̀ lẹ̀ fún oṣó àjẹ́ àbí alẹ́bọ lóògùn láti ṣe ń ṣùtá àbí adigunjalè ló bá ṣe ní nǹkan àbáyé tọwọ́ bọ ayé ẹ̀ tí ẹni tó bá ṣe ń sùtá bá padà wá sọ pé òun gba Jésù àbí òun gba ànábì Muhammad sallallahu alayhi wa sallam àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹni ẹ̀yìn ẹ̀yìn lẹ́lúzo ẹni tí bí ó lè padà wọ paradíṣe o. oríṣi bíi ọ̀nà mẹ́ta mẹ́rin ni ọ̀rọ̀ arákùnrin tó wà ń bè fi ń jọ mí lójú. kéèyàn ga tó báyìí kó sì máa tọ̀ ọ́ lé ìgbà tí ọ̀rọ̀ ìtọ̀ yìí tó dáwọ́ dúró ó tọ́dún mélòó báyìí sà tẹ́ ẹ̀ tọ̀ mọ́. thirteen years wa. thirteen years ni ìtọ̀ yín ṣẹ̀ṣẹ̀ dáwọ́ dúró. gbogbo ìgbà tẹ́ wà ní higher institution tẹ́ wà ní UNAD yẹn ìtọ̀ nira yìí. ẹlẹ́tún ní girlfriend gan ẹ̀ tún tọ̀ sílé girlfriend yín. bẹ́ẹ̀ ìyá girlfriend yẹn lóyún fún yín ó bímọ fún yín síbẹ̀ ẹ̀ ń tọ̀ but kò mọ̀ pé ẹ̀ ń tọ̀ ó mọ̀ ah, pé ẹ̀ ń tọ̀ ibi ẹlẹ́ẹ̀kejì níbi pé torí kẹ́ má bàa ṣe ń tẹ́ ń ṣe mọ́ wọ́n wá ní kẹ́ ẹ fi ga ìga yín wọ́n fi ṣe àṣejẹ fún yín ìga ìdí yín ẹ fi ṣàṣejẹ wọ́n fi síngbẹ́rẹ́ fún yín síbẹ̀ náà kò dúró. kò ẹ ẹ yé ṣe. rárá ó ń peléke sí. ó ń peléke sí ni ṣùgbọ́n ní ìsìn pẹ̀lú gbogbo àwọn tẹ́ ti palẹ́kún sẹ́yìn. ọlọ́run ti gba ìṣàkóso. àwọn tẹ́ ti wá palẹ́kún kọ́ ah. ah, ó mà ṣe o. lẹ́ẹ̀kan sí mo kí gbogbo wa pé ẹ̀ka alẹ́. alàgbà kí lorúkọ yín. orúkọ mi ni káyọ̀dé àríbílọ́lá. ẹ kí ẹ pè é káyọ̀dé àríbílọ́lá. àríbílọ́lá tẹ́ ẹ bá ríbi tán lẹ̀ ẹ́ lọ́lá ẹ má bínú kí ló dé tẹ fojú bẹ́ẹ̀ yẹn wò mí. ẹ no be ẹ right. ẹ jẹ́ ìrántí ìgbà tí mo ṣe interview fún ọ̀gá àwọn amúrọ̀bà kan gbàyàn àṣewà lórí íńtánẹ̀tì ohun tí ò bá ṣayé fẹ́lẹ́ tó jẹ́ òun mọ̀ bó ṣe máa treat fọ́kàn láwọn béèrè tí mo béèrè lọ́wọ́ oníwọ̀n bí onírú ẹ̀rí kan lọ scot free. padà sọ́rí no ẹ eh, right eh. orúkọ yẹn ṣe mọ àwọn yorùbá wọn á ní orúkọ ọmọ ló máa ń ro ọmọ. àríbílọ́lá ọmọ ìlú wo nìyẹn sà. ọmọ bíbí ìlú iléṣà ni mí hmm. ní ilẹ̀ ìjẹ̀ṣà. ok báwo ni ìrìn àjò ayé yín ṣe rí ah, níbo ló ti bẹ̀rẹ̀ ẹ dúró facebook wà lọ́dọ̀ wa ń bí gbogbo àgbáyé ló ń wò wá wọ́n ń wo èmi báyìí ṣé ká fojú yín àbí ká má fi hàn kò sí problem mọ́. ẹ̀wọ̀n tiẹ̀ ti fi hàn rí <laughs> ẹ̀fọ́n ti parade yín rí gbogbo tẹlifíṣàn ń gbé. bẹ́ẹ̀ títí kan àwọn channels tó wà ọ̀n kéwì. AIT gbogbo wọn wọn ti gbé ojú yín rí wọn ti parade yín as as armed robber. armed robber. yes as the gang leader. gang leader of an armed robbery group. ha ṣùgbọ́n náà ṣe ń kọ́. mo jẹ́ ọ̀kan lára àwọn ikọ̀ tí olúwa ń lò fún iṣẹ́ ìránṣẹ́ ìgbà ìkẹyìn. Hmm àwọn tẹ́ ti wá palẹ́kún sẹ́yìn ńkọ́ má ṣe o. ìyẹn wà lọ́wọ́ bí àwọn náà bá ti ṣe múra sí i. ẹni àjẹpa tiẹ̀ ló gbé. bẹ́ẹ̀ni sà ẹ ah. parọ́. àwọn tẹ́ dá tẹ́ dá lóró ìyẹn wà ìdájọ́ yẹn ti ó ti wà lọ even bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá di ẹ̀dá titun ó di àtúnbí bẹ́ẹ̀ni ó ní wọn àtijọ́ ti kọjá lọ bẹ́ẹ̀ni ó ní ó ti di titun báwo ni ìrìnàjò ayé yín ṣe rí sà. abímisí olóògbé Isaac Ayọ̀rìndé Aríbílọ́lá hmm. bàbá mi ní ìyàwó méjì wọ́n dẹ̀ bí ọmọ tí ó pọ̀ wọ́n bí mẹ́wàá. kílẹ̀ wí. wọ́n bí ọmọ tí ó pọ̀. mọ́mí yín ní ìdádúró ni. ajẹ mẹ́wàá ẹ mọ́mí mi ò bí ju mẹ́rin lọ tí wọ́n. Ah, ok dáàdì yín lórí ìdádúró. bẹ́ẹ̀ so mo dẹ̀ wọ́n fi bí mẹ́wàá péré. bẹ́ẹ̀ sà mo dẹ̀ jẹ́ àkọ́bí fún ìyá tèmi. ok so pẹ̀lú ògo ọlọ́run torí pé àwọn òbí mi jẹ́ àwọn òbí méjèèjì jẹ́ olùkọ́ so mo kàwé up to the university level but kíní kan ṣẹlẹ̀ láti kékeré ni mo ti jẹ́ tí wọ́n ti bí ni mo ti jẹ́ ọmọ tó le. ọmọ líle. bẹ́ẹ̀ ni sábàdẹ̀ sọ pé ọmọ le ṣẹ̀mọ̀tàn ni pé kọ́mọ kan jẹ́ ìpátá bóyá tó kì í gbọ́ràn tàbí jàgídíjàgan hmm. rárá èyí tún mú olè mọ́ àwọn àgbà máa ń pa òwe kan wá ní ẹ̀ẹ́ olè lẹ́ni wọ́n á ní ẹni yẹn ó ń parọ́ ó ń tọ̀lé ó tún mú ìkókù lọ́wọ́ so ìkókù ẹ̀ ń parọ́ ẹ̀ ń jalè ẹ̀hẹ̀ wọ́n á ló tún mú ìkókù lọ́wọ́ ìkókù ẹ̀ ok so eh, mo jẹ́ ọmọ tó le as a matter of fact láti kékeré mo lè rántí dáadáa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà tí mo ṣì wà ní kékeré mo rántí ìṣẹ̀lẹ̀ kan nígbà tí mo wà ní kékeré bóyá bí ọmọ ọdún méje tàbí mẹ́jọ. Uh -uh mo ń tẹ̀lé màmá mi jáde ní ọjọ́ kan ní àdúgbò wa ní ìlú Iléṣà so bíi pé a fẹ́ jáde ní ìrọ̀lẹ́ ni àwa yà sí ilé alátẹ kan a fẹ́ ra nǹkan bẹ̀ bóyá mo fẹ́ ra sweet tàbí biscuit fún mi so bí tá a ti yà sí ilé yẹn mo dẹ̀ rí tí wọ́n kó ẹyin síbì kan bẹ̀ so mọ́mì mi ò mọ̀ ẹni tó ń ta àtẹ̀yìn ò mọ̀ mo jí ẹyin kan mú nínú lórí alátẹ yẹn ẹyin sísè bẹ́ẹ̀ni ẹ wà ọmọ ọdún méje ń gbà bí seven or eight so B seven mi ti le because at the age of eighteen yẹn mo ti wà secondary school so gba tí mo dẹ̀ sí sọ mo wà ní primary school so she be around six or seven so mo mu ẹyin yẹn àti ń lọ mọ́mì mi ò mọ̀ alátẹ̀yìn náà mọ̀ bọ́ ẹnì kan wà bóyá nínú ṣọ́ọ̀bù yẹn ní environment yẹn òun rí nǹkan tó ṣẹlẹ̀ so bá a ṣe ń lọ ẹni tán ti ń ṣe hey sí èmi tí mo dẹ̀ ti ṣe nǹkan kan mo mọ̀ pé ẹjí ẹyin mú bẹ́ẹ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ so mo wá ṣe bí ẹni pé mo fẹ́ tọ̀ mo yà sí kọ́nà kan wọ́n á drop ẹ̀ yẹn ṣùgbọ́n tán ṣáà sáré bá wa wọ́n pè wá padà so wọ́n allege mi pé mo mú ẹyin ní pé mo jí nǹkan bẹ́ẹ̀ mo ní rárá mi jí nǹkan kan ah mọ́mí mi náà ń wò but kò lè jà because wọ́n mọ irú ọmọ tí wọ́n bí so later ṣá ẹni yẹn náà tó léwa yẹn òun lórí mi so ó rí níbi tí mo yà sí yẹn ó lọ bẹ̀ wọ́n ṣáà rí pé tòótọ́ mo mú ẹyin yẹn so ó mú ìtìjú bá ìyá tó bí mi ó bà wọ́n lọ́kàn jẹ́. Mm wọ́n dẹ̀ sa ipá wọn. n ló gbé yín débi tẹ́ ẹ ti jẹ gá. bẹ́ẹ̀ ni wọ́n sa ipá wọn láti rí i pé wọ́n ràn mí lọ́wọ́. tẹ́ ẹ má jalè mọ́. bẹ́ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ yẹn pé kí ogun yẹn kó stop ṣùgbọ́n bí a kì í sọ pé wọn ò rin ọ̀nà tó tọ̀nà tàbí kí n sọ pé ìgbìyànjú wọn ò tó. tìbí kìrìsìtẹ́nì ni wọ́n. bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ni wá. Mm-hmm. so wọ́n lọlé aláwo kan nígbà yẹn wọ́n ní wọ́n máa ṣe àṣejẹ fún mi pé wọ́n á fi igá wọ́n á fi ṣe àṣejẹ yẹn igá àti tèmi hmm. so wọ́n dẹ̀ fi ṣe àṣejẹ yẹn mo jẹ hmm. wọ́n sín gbẹ́rẹ́ sí mi lójú hmm. bọ̀ ń gbà yẹn kàkà kí ó sàn lára ìyá àjẹ ó tún fi ọmọ bí obìnrin ni ẹ̀yẹ wa ń peléke sí i mo rántí nígbà tí ìpátá ilé gan kò sẹ́ni tí tí bá wọlé èèyàn báyìí láì bá wọn gbélé màá láàrin bí ìṣẹ́jú márùn màá mọ bí tẹni yẹn fowó ẹ̀ sí ah, ah. mi ò dẹ̀ ṣíjú mi ò wẹ́jú mi dẹ̀ kí n lò. ṣùgbọ́n ẹ ṣoògùn. ní gbogbo gbà tí mo ṣì ń sọ yìí tí ìṣoògùn mò ń sọ̀rọ̀ gbà tí mo ṣì kéré so mò ń sọ bí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ so ní kékeré yẹn náà tí bá wọlé èèyàn mi mọ bí téèyàn lè tọ́jú owó ẹ̀ sí. ẹ mọ bẹ ṣáà ni within five minutes màá mọ so ó ń ṣẹlẹ̀ within the family tí n bá lọ sílé grandma mi grandfather mi àwọn tó súnmọ́ wa bí a neighbors so àwọn ọmọ sí mi ti ń dùn pé ah, kọ́rọ̀ yìí máa kọjá bí ó ṣe lágbára wọ́n lọ káàkiri gbogbo ìgbìyànjú wọn mo rántí a lọ sí church kan náà eh, mi ní fẹ́ dárúkọ church yẹn ṣùgbọ́n ara àwọn ìránṣẹ́ ọlọ́run tí àwọn ìránṣẹ́ èṣù tí wọ́n fi aṣọ ọlọ́run bora àkúrẹ́ láti lọ church yẹn ń gbà yẹn ẹ kàkà kan ṣe kan bójú tó ohun tí a bá wá nǹkan mìíràn wọ́n rí sí nǹkan mìíràn ni wọ́n tún ń ṣe so nínú gbogbo ìgbìyànjú yẹn kò mi ò yí padà mò ń le sí i ṣùgbọ́n mo ní orí ọ̀fẹ́ kan gbogbo ìgbà yẹn náà mo brilliant so gbogbo ìwà yẹn kò dá academics mi dúró mo sọ lẹ́ẹ̀kan yẹn I was just eight years nígbà tí mo ṣe common entrance ní Obokun local government and I happen to be one of the best students nígbà yẹn mo dẹ̀ bọ́ sí secondary school so mo ṣe ń lọ sí yẹn nígbà tó yá mọ̀ sí mi bóyá àwọn kan tún fún wọn lá advice pé bóyá kí n change environment wọ́n change environment mi mo wà ní Christ school Adó Èkìtì so nígbà tí mo wà ní Christ school ìyẹn tún wá ó in case because as a boarding house student a lot ni mo tún wá exposed sí eh, àwọn olè ọgbọ́n oríṣiríṣi àwọn ọmọ iléèwé tún fi ń jalè mo tún kọ́ ọ but still náà kò di academics mi lọ́wọ́ bọ̀gbà tí mo sì mi tún di pé ọ̀rọ̀ yẹn ò change náà a lot máa mú tí mo bá lọ́lídé wọn á mú case wọn á pe mọ́ sí mi pé ọmọ wọn ti jí nǹkan student ẹgbẹ́ nǹkan kan mo tún kúrò ní school yẹn mo padà sí Iléṣà mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mo further education mi so nínú ìrìn àjò yẹn bí mo ṣe wá ń dàgbà díẹ̀díẹ̀ sí náà ni à ń kúrò ní ìpele kan bọ́ sí ìpele mi mo rántí nígbà tí mo wà bí ọmọ ọdún bóyá bíi fourteen fifteen mo ṣe iṣẹ́ ajíyàngbé hmm? iṣẹ́ ajínigbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ ó kàn yàtọ̀ díẹ̀ sí bí wọ́n ṣe ń ṣe tó popular nsìn ẹnikẹ́ni tá a bá fẹ́ jí gbé nígbà yẹn a ní jí gbé without his or her concept. a mọ̀ pé ẹ fẹ́ jí òun gbé. bẹ́ẹ̀ bóyá ti bá ní ọ̀rẹ́ kan bóyá ọ̀rẹ́bìnrin tàbí ọkùnrin tí mo mọ̀ pé ó wá láti ìdílé tán ti lówó bá bàbá ẹ̀ lówó ọ àwọn fámìlì bàbá ẹ̀ lówó so a lè máa bá sọ̀rọ̀ máa rapport ẹ̀ tí máa dẹ̀ rapport ẹ̀ máa sọ fún. ẹ má kọ́ wa ẹ má kọ́ wa ẹ má kọ́ wa ẹ ṣáà ń rẹ. ìrìn àjò yẹn tún tẹ̀síwájú ah, ah. lẹ́yìn ìgbà yẹn ìgbà tí mò ń gbogbo ìgbà yẹn ń sìn mo ti wá ń ṣoògùn mo ti jáde mo já mo torí mo rántí a ti ṣe bẹ́ẹ̀ sọmọ kan rí tá a jí gbé tí àwọn wọn mọ̀ pé bóyá ó ń lọ́wọ́ nínú ẹ̀ tí àwọn òbí ẹ̀ tán lọ rán àwọn ìjẹ̀ṣà máa ń pe kí ní ẹni sọ̀pọ̀nà tó bá bóyá tó rán sọ̀pọ̀nà sí wa bọ̀ ń gbà yẹn mo ti jáde dáadáa tó jẹ́ pé sọ̀pọ̀nà yẹn ò mú yín rárá ó a rí ọwọ́ ẹ̀ bọ̀ torí pé mi náà ní mo jẹ́ alágbára gbà yẹn náà so kò rílì ṣiṣẹ́ so mo dẹ̀ ṣe ń lọ yẹn náà gbà tó yá ní mo rántí dáadáa ninety nine stroke two thousand àwọn òbí mi wọ́n separate wọ́n ní misunderstanding àwọn méjì dẹ̀ decide láti kí kálukú máa lọ so nígbà yẹn unknowing to them èṣù lò wọ́n láti jẹ́ kán separate kí ìfẹ́ èṣù yẹn kó lè ṣẹ lórí yín torí by time tí wọ́n separate yẹn eh, èmi eh, free dada. mo kọ́kọ́ move pẹ̀lú mọ́mísí mi. Si ṣẹmọ ìwọ̀nba dẹ̀ lóbìnrin lè ṣe ní orí ọmọ ọkùnrin ẹ má gbàgbé ọmọ ọkùnrin tó lé láti ilẹ̀ tó lé dáadáa láti ilẹ̀ tó hmm. gbogbo àyẹn tí mo sì mi bá ti bá jáde bóyá mo pẹ́ dé mo ti yọ àdá sí wọn rí ah, àwọn náà gbìyànjú pé láti ṣáàrí pé wọ́n ṣàkọ́ ẹ fẹ́ bọ́ mọ́ yín. so mo ti yọ àdá sí wọn rí pé a ah, kí ló ṣẹlẹ̀ gan kíní kan bá tó ṣàyà mo filé sílẹ̀ mo wá move pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi so gbà yẹn sìn èṣù tí wàá gbàjọba. yanyan kò sí èṣù lẹ́ ń bá jẹun kò sẹ́ńtẹ́yàn lè bẹ̀rù mọ́ kò sẹ́ni tó ń mọ jíjáde. owó yìí ló ṣàwà lọ́kàn yín. bẹ́ẹ̀ tàbí wíwọlé. wíwọlé bí ok kẹ́ máa ja kò sẹ́ni tó mọ́nítọ̀ àti jáde àti wọlé tí mo free. Hmm. so nígbà tó yá mo wá rí i pé òǹgbẹ láti ní ọrọ̀ lójijì. àti lówó òjijì ó wá ń gbẹ̀mí gan. Hmm. so mo wá o iṣẹ́ ká jiyàn gbé yẹn ṣe mọ̀ ìwọ̀nba owó là ń rí bẹ́ẹ̀ kò fi bẹ́ẹ̀ àwọn kí la lè ṣe gbogbo mo dẹ̀ ṣe é ṣe yẹn náà mo ń move on pẹ̀lú education mi. ẹ ti kàwé yín lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ so by the time tí eléyìí fi máa ṣe tí mo fi máa dé peak tí adi adigunjalè mo ti wà ní higher institution so mo gain admission sí university. ẹ ẹ ti ń tọ̀ sí ẹ ti ń tọ̀ sí lédìgbà yẹn. gbogbo ìgbà yẹn mo ń tọ̀ sí ah, kábíyèsí ọlọ́run àsìkò yanu rẹ tó. ó ti rẹ́ àdùpàbọ̀. ọdún yìí ni wọ́n tó wojú olúwa fún ọmọ rere àti ohun rere gbogbo fò fáyọ̀. Ọlọ́run fi ọmọ rere ta Anna, Sarah àti Elizabeth lọ́rẹ. Lẹ́yìn ìdádúró ọlọ́jọ́ pípẹ́, má sọ̀rọ̀ tínú. Ìwọ náà fò fáyọ̀. Máa bọ̀ sínú ìpàdé àdúrà fún àwọn tó wojú Olúwa fún ọmọ àti àwọn tó yàgò rere gbogbo. Ní Christ Revival Miracle Church, Kremik ní Màlété, Ìbàdàn lọ́jọ́rú Wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán. Bó o bá dákẹ́, tara àrí ò dákẹ́. O ti lọ sórí òkè pẹ́tọ́ síbẹ̀ bẹ́ẹ̀ kò sọ́nà àbáyọ máa bọ̀ àsìkò rẹ ti tó kó sáti máa mú ìgbàgbọ́ rẹ bọ̀ wá pàdé ọlọ́run wòlíì àti ajínrere pf ọwá lọ́jọ́rú wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí ní christ revival miracle church number seven pf ọwá christian adéyẹmọ layout mọ̀lẹ́tẹ̀ ìbàdàn láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán wá lórúkọ jésù ogun tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa. níbo ni ilẹ̀ yín wà? ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé. àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies. sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì àfisọ̀t lọ́nà àkànlélówà one ninety nine thousand náírà péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ jówó ẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan ti pọ́ǹpì ní mọ́níyà train station àtẹlẹ́ tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira. ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé àti ìbàdàn àti ìdẹ́sí pọ́ǹpì concept developer that cares. ẹ káàbọ̀ padà ẹ jẹ́ ń sáré dá àlejò mi lóhùn ká tó máa tẹ̀síwájú pẹ̀lú bàbá àgbà ẹ kálẹ́ sà orúkọ yín àti ilé iṣẹ́ tẹ̀ wá aṣojú à ń rí yín nígbà àkọ́kọ́ ní station yìí orúkọ yín sà àti iléeṣẹ́ tẹ̀ ń ṣojú. orúkọ tèmi ni adaralẹ́gbẹ́ akíntayọ̀ èmi ni alága àti olùdarí iléeṣẹ́ tí pọ́ǹpì concept. tí pọ́ǹpì tí wọ́n ti ń pariwo kí ló dé tí àlẹ́ yín pọ̀ tó báyìí. ọkọ <laughs> téèyàn bá ṣe tó gùn ẹni bá dáni lójú à ń fọwọ́ ẹ̀ à ń fi gbárí àti àádẹ́tù kó gbogbo ẹ̀ sí gbáyàwó báyìí. ẹ kí ni ìyàtọ̀ intẹ́ ń ṣe tó fi yàtọ̀ sí tàwọn tó kù tó ń talẹ̀ ẹ ṣe rí. àbí kí n kọ́kọ́ béèrè pé kí ni iléeṣẹ́ tí pọ́ǹpì yín ṣe gan-an. <laughs> a jẹ́ real estate developer tá a dín pẹ̀lú site and services nìkan site and services túmọ̀ sí pé a máa fún yín nílẹ̀ a máa fún yín ní prototype tẹ̀ máa kọ́ sórí ẹ̀. Ah, ah. ẹ̀yin lẹ fún wa ní prototype bẹ́ẹ̀ni máa ní prototype tèmi ń ah no no no no ẹ nígbà. a máa seek approval because it must follow due process. ok bẹ́ẹ̀ni ok àti wá ń gbàrúwo yẹn tí pọ́ǹpì tí pọ́ǹpì tí pọ́ǹpì ti pẹ́ gbàtà wa tún wá ń gbàrúwo yẹn àwọn èèyàn ń béèrè pé ńbo nílẹ̀ wọ́n wà ńbo nílẹ̀ ńbo làwọn alẹ̀ yín wà. anílẹ̀ káàkiri ìlú Ìbàdàn yìí eh, for now a ní ní eh, mọ́níyà àti tún even àti ẹ̀ ti tún ní site two àti ní site one and site two ìyẹn wà ní mọ́níyà a ní ní ìlàjì ní eh, ẹ̀gbẹ́ ìlàjì resort a ní ní lagun báwo ló ṣe jìnnà sí làjì yẹn tó. o tó jìnnà rárá. torí tí mo ṣe ń béèrè ni pé àwọn kan wá láàrin ọ̀sẹ̀ tí wọ́n ń sọ pé àwọn tán wá ń polówó olẹ̀ nígbà tá a bá padà débẹ̀ ayédà kó jẹ́ orí àpáta àbí kó jẹ́nu ẹ̀gàn ẹ kọ́kọ́ sọ fún wa pé ó lè má jù jẹ́ ìṣẹ́jú mẹ́ta sójú títì nígbà tẹ́ bá mú wọn lọ sáìtì wọ́n á wá wọgbó wọgbó wọgbó wọgbó wọnú ẹ̀gàn ṣé ẹ ṣe lè fi dá wa lójú pé eléyìí ò jìnnà sójú títì. mo fẹ́ sọ kinní kan fún iléeṣẹ́ yìí tí mo iléeṣẹ́ rédíò tí mo wá yìí àti iléeṣẹ́ tí mo wá sọ́dọ̀ wọn yìí kéèyàn kọ̀ọ̀kan máa ń ra ilẹ̀ lọ́wọ́ wa tẹ́ẹ̀bà dórí ẹ̀ ah. tẹ́ẹ̀bà ti dórí ẹ̀ ẹ̀ má rà ẹ má sanwó ẹ má sanwó ẹ má sanwó fún wa then mo dẹ̀ tún sọ fún yín pé allocation wa kò ń ṣe pé ẹ padà wá ní twenty four hours instant allocation ni allocation wa o tẹ ti sanwó lójú ẹsẹ̀ ẹ máa gbàwé ẹ máa ti sanwó tán ẹ máa gbàwé ẹni bá ń sanwó díẹ̀ díẹ̀ ẹ náà ní pre-launch sales tá à ń ṣe yìí àgbà sunday ẹdí ẹdú fifty percent lọ. ṣe rí eh, mo mo ń ṣàlàyé fún ẹ̀gbọ́n mi kan pé ṣe rí iṣẹ́ ilẹ̀ yìí téèyàn ò bá fi òótọ́ sí i ó máa ń ní fúrọ́ọ̀dù lábẹ́ ah, ah. ó ní fúrọ́ọ̀dù lábẹ́ sà ó ní fraud. Eh. ẹ jẹ́ káwọn ará ilé mọ fraud tó wà lábẹ́ nǹkan lè kíyè sára. ẹ eh, fraud tó wà ń bẹ̀ tí mo dẹ̀ fẹ́ káwọn ará ilé kíyè sára lórí ọ̀rọ̀ ilẹ̀ ni pé ṣe rí máa san díẹ̀díẹ̀ àti ṣe allocation yẹn ó máa ń padà já sí fraud. ó máa ń padà já sí fraud. wọ́n tẹ̀ ní wọ́n ní nínú wọ́n láwọn míì mm. àwọn míì wọ́n ní owó san díẹ̀ díẹ̀ tán bá ń gbà lọ́wọ́ àwọn èèyàn náà máa lọ ṣẹ̀ṣẹ̀ wàá lọ fi ra ilẹ̀ tán fẹ́ tà fún àwọn èèyàn <laughs> pé ilẹ̀ yẹn gan lè má sí. àwọn nǹkan tá à ń sọ fún yìí àwọn fraud tó pọ̀ nbẹ nìyẹn mm-hmm. bọ gbogbo àwọn ilẹ̀ tiwa pátápátá àti eh. clear ẹ̀ àti gbogbo eléyìí tó ń rà lọ́wọ́ wa pátápátá nìbàdàn àti clear àti beacon ẹ̀ wọ́n á fi plot one wọ̀nyí tó bá jẹ́ plot one lẹ́sanwó wọ́n á mú yín dórí plot one tó bá jẹ́ plot three lẹ́sanwó wọ́n á mú yín dórí plot three so ẹ má sanwó tán bá lè fi plot tí ó jẹ́ tiyín tán bá fi wọ̀nyí then a ti ṣètò bọ́ọ̀sì káàkiri káàkiri tó máa máa gbé wọn lọ orí sáìtì yẹn if tẹ bá gbé mọ́tò yín wá ẹ máa páàkì ẹ̀ wọ́n á fi bọ́ọ̀sì tiwa convey yín lọ site yẹn but máa advice gbogbo ọmọ nàìjíríà pátápátá ẹ má sanwó tẹ́ bá rí lẹ̀ then gbogbo àwọn ilẹ̀ tẹ́ rí tá à ń sọ yìí kò ń ṣe pé ilẹ̀ yẹn wà lọ́ọ̀kan gbogbo ẹ̀ pátápátá tẹ́ bá rí wọn ẹ̀ rí àwọn nǹkan amáyédẹrùn tá a ti ń ṣe síbẹ̀ a ti ń ṣe gate house bẹ́ẹ̀ a dẹ̀ ti ń ṣe perimeter fence ẹ̀ then. ó yàtọ̀ sí pé bóyá ká ẹ mú wa lọ bí inú igbó kankan ẹ fọwọ́ ju ẹ̀kú láti bí ibà yìí <laughs> síbi ọ̀pẹ tẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn. rárá o gbogbo ilẹ̀ yẹn ti wà so a clear gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ clear so tẹ́ bá àǹtẹ̀ bá dọ́fíìsì wa tó bá ti wá tẹ̀yìn lọ́rùn wọ́n á fi layout wọ̀nyí plot wo lẹ fẹ́ mú ojú ẹsẹ̀ ń bẹ̀ àwọn òṣìṣẹ́ wa ẹni tán ti fún ní standard allocation a ní complain line tẹ bá wo social media page wa. ní tí mo fẹ́ béèrè nìyẹn pé ilé iṣẹ́ tẹ́ ẹ wáyìí tí a bá gbọ́ complain nípa yín <laughs> ṣé a lè padà wá sórí rédíò ká wá tu yín fún. inú mi á dùn tẹ bá ṣe bẹ́ẹ̀ inú mi á dùn tẹ bá ṣe bẹ́ẹ̀. àwọn tún ṣàkíyèsí pé àwọn tó lóko tó lókì ńlẹ̀ fi ṣe fèsì yín irú eh, Fẹ́mi Adébáyọ̀ eh, Fẹ́mi Sola eh, Lady Gaga àwọn Ṣótayọ̀ kí ni ìdí tó fi jẹ́ pé ojú àwọn èèyàn yìí lẹ kó síta tẹ kó síwájú. ẹ náà ṣe rí. No, níní àwọn ambassador aṣojú nǹkan tó dáa ni ṣùgbọ́n nǹkan táwa ń lò wọ́n fún ni pé ẹ bá wa pè wọ́n wá kán wá wò ó wá kù sọ́wọ́ wa láti fi nǹkan tó fẹ́ ra wọn ambassador kọ́ ló ń ta ilẹ̀ fún iléeṣẹ́ àti wọn ni pé ṣe mọ̀ pé wọ́n mọ ojú wọn wọ́n dẹ̀ mọ̀ wọ́n láwùjọ tó ẹ bá wa pè wọ́n kán wá tán bá ti wá dé àwa ni láti rẹ́ńdà complete service fún wọn. ṣe lọ́fíìsì sí Ìbàdàn. ọ́fíìsì wa wà ní nọmba twelve ọbáfẹ́mi no tí èkìtì ní ọbáfẹ́mi adéwọlú ọládòkun ààrẹ avenue ní bódìjà gbà wo lẹ fẹ́ kúrò nìbàdàn finally. <laughs> àwa ọ́fíìsì wa ni àwa la ní so <laughs> bí. ẹ ẹ ń tì í bẹ ààrẹ ètò ilẹ̀ ní ẹ̀yẹ ọ́fíìsì wa ni. ó máa jẹ́ pé tó bá di létà àwọn agbọ́pẹ́ ti pé pọtumọ́tò yín àti lọ. <laughs> náà táwọn èèyàn bá fẹ́ bá yín dòwò pọ̀ tán fẹ́ ralẹ̀ lọ́wọ́ yín ìgbésẹ̀ wo nìkan gbé ibo nìkan wá yín sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo nìkan pè yín sí. a ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni o nine one five. ẹ farabalẹ̀ pé o. o nine one five two two two two two zero five. again. zero nine one five two into five places then zero five the last number. ok Fẹ́mi Adébáyọ̀ jọ pé lóun sáfẹ gbé nǹkan mi máa tó fẹ́ sọ ọ súnmọ́ máa kí n. ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ nípa ọkùnrin náà kó tó súnmọ́ máa kí n fún bẹ́ẹ̀ ni um, eh, i think eh, nígbà tá a pàdé tá a la fẹ́ ṣe eh, ọ̀rọ̀ ìbániṣojú yìí ṣé mo pé amòfin lòun òun ní láti wá sí olúṣẹ́ wa olúléṣẹ́ wa làbújá pé ká tó ṣe kinní yìí ẹ jẹ́ ká wú òbó. ó túmọ̀ sí pé kì í ṣe Ìbàdàn nìkan lẹ nílẹ̀ sí. a ní káàkiri làbújá ní estate tó pọ̀ làbújá ah. we are saying forty but it's more than forty it should be close to forty eight or fifty something ní Àbújá ah. mẹ́fà la ní lẹ́kìtì mẹ́fà different six location Ìbàdàn tá a ṣẹ̀ṣẹ̀ dé yìí ẹ bá wa kó ń lẹ̀ sà ẹ bá wa kó nílẹ̀ ẹ ẹ n ṣàlàyé ẹ bá wa kó so ó ní láti wá bá wa pé eh, géèmì tó tiẹ̀ dá wa bọ́ yìí rárá ẹ kówè wá ká wò bóyá ẹ sí ẹ ilẹ̀ tẹ̀ ń polówó yìí àdẹ̀wò wa dórí ilẹ̀ ńgbà tá a mú wa dórí ẹ̀ òun gan ló kan fún mi pé àà ah, ah, ẹni adúrú nǹkan tó tó báyìí èèyàn ń wà ní òkùnkùn kó máa ṣẹ́jú kò sẹ́ni tá èèyàn wà ní òkùnkùn kó ṣẹ́jú èèyàn wà ní òkùnkùn kó ṣẹ́jú kò sẹ́ni tá kò sẹ́ni tá a tó ṣẹ́. that's right. ọ̀ ẹ̀jẹ̀ àgbèyé síta. bọ̀dá fẹ́mi ẹ̀ súnmọ́ ṣe wà pa o. àmọ́ wà pa ẹ̀ka ẹlẹ́bọ̀dá jẹ́ líle. ẹ̀ka ẹ má pè jẹ̀lílì má sòpá yín o. ẹ má sọ ń bí o. Ah, ẹ má ti pè jẹ̀lílì má sòpá yín o. ẹ má sọ ń bí ẹjọ. so ilé iṣẹ́ tẹ wá aṣojú ìkílẹ̀ lè sọ nípa wọn. ah mo mo lè sọ nǹkan púpọ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ kí n sọ púpọ̀ mo kàn fẹ́ sọ mẹ́ta péré. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti sá ló máa ń pariwo àwọn tó ń ralẹ̀ àwọn tó ń talẹ̀ talẹ̀ wọ́n gbáyàn èmi ò mò ń forúkọ mi sí line wípé tí pọ́ǹpì ò ń gbáyàn o nítorí pé gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ǹkan kí n tó darapọ̀ mọ́ wọn mo débẹ̀ o mo débẹ̀ mo tún ṣe sáàchì mi gẹ́gẹ́ bí lọ́ọ̀yà mo dẹ̀ pé wọ́n ní lóòótọ́ àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni mo tún pé wọn talẹ̀ tó wọ́n rárá hmm, wọ́n fi rọrùn fáwọn èèyàn hmm, ẹ̀kẹta tó wá jẹ́ babambarì níbẹ̀ ni wípé wọ́n ní rí ìkó tó sanwó tó bá tún wá ní àmì láǹfààní láti tètè bẹ̀ wọ́n tún fọkọ tí wọ́n gbé ọ lọ ibi tó fẹ́ rà rèé rí sọtẹ lọ́rùn sanwó kò dẹ̀ tẹlifóònù nọ́mbà tí wọ́n sọ lẹ́ẹ̀kan iṣẹ́ yìí mọ̀ mo ò mọ lórí o eh. àmọ́ mo lè bí wọ́n. ok ẹ eh, eh, jẹ́ kí wọ́n ní zero nine one. zero nine one. five two two two two two zero five mo gbà. ẹ ẹ kan sí lẹ́ẹ̀kan sí. zero nine one five two two two two two zero five. Ah, mo brilliant bíi ti ẹni yín ká mọ̀. <laughs> Ah, lẹ́nu ẹ̀ àá pàdé lọ dóde mi. pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì àfi sọ̀tì lọ́nà àkànná ló wà one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé àti ìbàdàn àti dé. tí pọ́ǹpì concept developer that care yes. yes. yes. Ah, ọmọ ṣe ilẹ̀ òkú olówó ọdún mẹ́ta òkú òtòṣì oṣù mẹ́fà òkú ọlọ́mọ àṣeéṣe tóní dídùn dídùn ìrántí olódodo ọjọ́ òun rè bí àná ọjọ́ kẹfà oṣù kejì ọdún twenty twelve tí bàbá wa pa titus àrẹ̀mú kọ̀mọ̀láfẹ́ dágbére fún ayé ẹ̀ṣẹ̀ yìí tí wọ́n lọ sùn láyé jésù kristi olùgbàlà àdúpẹ́ pé ọdún mẹ́wàá gbáko lónìí tí wọ́n fi ayé ẹ̀ṣẹ̀ sílẹ̀ iwájú tẹ̀ dojúkọ anígbàgbọ́ kó dára ẹ̀yìn tẹ̀ sì fi sílẹ̀ kò bàjẹ́ títí láì láò sì máa ṣèrántí yín o pa titus àrẹ̀mú olówó orí ọkọ̀ prophetess juliana kọmọláfẹ́ bàbá tọ́pẹ́ bàbá lẹ́kàn bàbá kẹ́mi bàbá tìmọ́tì bàbá fúnmiláyọ̀ bàbá dámilọ́lá bàbá fẹ́mi aya àwọn ọmọ àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ ló ṣe ìrántí yín lónìí o ọjọ́ sunday ọjọ́ kẹfà oṣù kejì ọdún twenty twenty two. ǹlẹ́ o potatoes àrẹ̀mú kọmọláfẹ́ ìjẹsà òṣèré onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ òkèèkè lasọ̀ọ́dẹ̀ gbẹ́jọ ẹlẹ́gọ̀dọ̀ tiẹ̀mí lasọ̀ọ́dẹ̀ ìjẹsà sùúrẹ́ yes ibi abároko tìsí là á fàbọ̀ sí. ẹ má bínú àwọn tó jẹ́ a máa wá lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ni àwọn tó ń ṣonígbọ̀wọ́ ètò yìí ẹ káwa náà sì fa àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ ṣeun ẹ àtìlẹyìn ètò yìí. ẹ rántí ibi abọ́rọ̀ wa dé bọ̀dá. bẹ́ẹ̀ni. ok ẹ kó ńlẹ̀. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ sá mo realize pé ìjà yẹn separation yẹn ó fi àyè. tó ṣẹlẹ̀ láàrin àwọn òbí yín. bẹ́ẹ̀ láti tẹ̀síwájú nínú ìwà ìpáǹle eléyìí tí ó padà result sí ìwà ọ̀daràn so nígbà yẹn mo decide pé kí ni èmi náà lè ṣe láti tètè rí ọlà ní òjijì so mo invite àwọn ọ̀rẹ́ mi kan tí mo mọ̀ pé àwọn náà jẹ́ ọmọ líle bíi tèmi so hmm. a jẹ́ márùn. ṣé wàá settings ni rárá sir mi is any settings me belongs to any fraternity even as a matter of fact uh, mo belong to some legal groups. okay. mo gba tí mo wà secondary school tí mo fi ṣetán mo belong sí Nigerian Boy Scout. ẹ ẹ jẹ́ Boy Scout member. bẹ́ẹ̀ tó jẹ́ pé ní gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà wọn ò lè ní gbogbo àkókò tèmi yẹn wọn ò lè mú èèyàn mẹ́ta kan tó mú mi because anything tí n bá fẹ́ ṣe mo máa ń ṣe passionately. as a troop leader. mo I rose to the level of commissioner. commissioner then troop leader lèmi ti drop. <laughs> okay boy scout. then gba tí mo wà university i'm a member of the Nigerian cadet corps. ah the university cadet corps. níta túnbọ̀ gan ni pé wọ́n ní àwọn cortis tó bá wà nù ọgbà pé ẹ wà lára àwọn tí máa ń dájọ́ fún wọn àbí mú wọn kọ́ṣàn wọn wàásù fún wọn kí wọ́n má ṣe bẹ́ẹ̀ wọn gbogbo ìgbà yẹn ẹ̀yin sì ń jalè. bẹ́ẹ̀ mi jalè ẹ jẹ́ adigunjalè ńgbà yẹn bó o lẹ ṣe wá di adigunjalè kó tó dìgbà yẹn lẹ lọ sí ṣakísà ṣe kí lẹ lọ ṣe ń ṣakí. kó tó dìgbà yẹn after tí mo wo iṣẹ́ ìjínigbé àwọn wàhálà kéékèèké tá ń fà lábẹ́lẹ̀ pé kò yọ owó tó tóbi mo wá decide pé bí akémi náà ṣoògùn owó ṣèmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kan lọ sí ṣakí so wọ́n dẹ̀ ìgbà tá a débẹ̀ wọ́n fún wa ní oríṣiríṣi àwọn options bóyá bíi five or so iṣẹ́ tá a lè ṣe so àwa gbà ẹ́ mo ní lọ́kàn pé àfẹ́ lè tó máa ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ o <laughs> so máa wá sọ fún wa pé ìkan wà tá a lè ṣe tó jẹ́ pé a ní pa ènìyàn ṣùgbọ́n bígbà tó pa èèyàn sáyé náà ni ah. pé a máa lọ àwọn máa ṣe àwọn iṣẹ́ yẹn fún wa tán bá ti parí ẹ̀ a máa wá ẹran funfun tí ò ní àbàwọ́n kankan <laughs> wọn á pa àwa ní tútù Ah. gbogbo èèyàn tó bá ti gba ẹran yẹn tó bá gba ẹran tútù lọ́wọ́ yín tó lọ jẹ tó dín jẹ àbí ó fi ṣe bẹ́ẹ̀. àyànmọ́ tí wọ́n náà jẹ yẹn. ooo oh! ẹ ẹ wọ́n ti jẹ kádàrà wọn. bẹ́ẹ̀ kádàrà wọn náà jẹ yẹn torí kádàrà tí wọ́n máa dówó fáwa wọ́n bá ti jẹ. a máa dówó fẹ̀yìn bẹ́ẹ̀ tá a bá ti jẹ ẹran tútù yẹn. bẹ́ẹ̀ mo lẹ nígbà yẹn sincerely mo agree láti ṣe gbogbo owó tó yẹ ká san mo san adẹ wọ́n ṣe ìpèsè bí ìgbà mẹ́ta tí a lọ so last stage kọ́kọ́ pa ẹran yẹn even bàbá tó bá wa ṣe ń gbà ó agree láti bá wa pa ẹran àkọ́kọ́ kó bá wa pé but lẹ́yìn yẹn yearly a gbọ́dọ̀ máa pa ẹran yẹn ká máa ha hmm. ní ọdọọdún so fún àwọn èèyàn ok i dey agree so ó ti parí ẹ̀ ó kàn kú ká pa ẹran yẹn ní ìkànnì ọ̀kan tó ṣẹlẹ̀ mo kàn try mo dey back out mi. ẹ lọmọ mi lọmọ ó kàn sún mi dó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín gbà tá a fẹ́ bẹ̀rẹ̀ pé àwọn kan wà tẹ ọlọ́run kan ti ṣàánú wọn hmm. so bí ara àánú ọlọ́run yẹn mi lọ ṣùgbọ́n tí yẹn tún lọ létà ṣẹ́mọ̀ òǹgbẹ láti ní ọ̀la òjọ́ yẹn. ẹ ṣàfẹ́ lówó tipátipá. so ayégbà ẹ̀dẹ̀ ni yahoo náà ti ń rise àwọn èèyàn ń lówó gan so adẹ̀ ráwọn ọ̀rẹ́ wa náà tó jẹ́ pé ìmí gan ò lè consult sentence kan kó correct ìmí ò gbóyìnbó yẹn wọ́n dẹ̀ láwọn gbowó lọ́wọ́ òyìnbó báwo náà ṣe ṣe àwa realize pé nǹkan méjì náà ń ṣe sádà kan jẹ́ ritualist ọ̀kan jẹ́ arm robber sòtọ́ so, kan fi yahoo tó fi ń disguise lójú àwọn èèyàn so mo wá decide pé kí lèmi náà lè ṣe so i called for some of my friends tí mo mọ̀ pé wọ́n lè bí tèmi tájọ ṣe kékeré so àwọn mẹ́ta nínú group yẹn we are a gang of five. Hmm so mẹ́ta nínú wa jẹ́ student University of Ado Ekiti. àwọn yẹn wà ní settings nù. àwọn méjì yẹn wà ní settings okay. one belongs to eye fraternity the other one belongs to KK Okay. àwọn àǹkó wọn ní ave Okay. so then ẹnì kẹrin òun jẹ́ trained nurse then the fifth person yẹn jẹ́ ọ̀kadà rider bọ̀ gbogbo wa yẹn náà àti mọ́ra dáadáa tá a mọ̀ pé òkè gbogbo wa lè. unad lẹ́dẹ̀ wá ń gbà yẹn. àwa mẹ́ta yẹn wà ní unad àwọn méjì tó kù sí unad wọ́n wà ní Iléṣà hmm. so gba tá a pe mítì yẹn dó mo concept yẹn mo rí through movie kan tí mo wò irun fíìmù lẹ́tún ti wo eléyìí. bẹ́ẹ̀ ni mo ti rí tẹ́tí wo information. bẹ́ẹ̀ bọ́n ṣe ń. pera wọn jọ láti bẹ̀rẹ̀ iṣẹ́ olè jíjà. bẹ́ẹ̀ so mo mú yẹn through movie kan tí mo wò ń gbà yẹn so gba tí mo dẹ̀ invite wọn fún uh, meeting yẹn a discuss and after the discussion agbowájọ agree pé ó better ká lọ fún robbery yẹn than ká jẹ́ ritualist so i dey agree so i dey báwo la ṣe máa get ammunitions àwọn méjì tán jẹ́ member fraternity yẹn àwọn máa jẹ́ good instrument láti get ammunitions then bọ̀bọ̀ tí mo ló jẹ́ trained nurse yẹn òun náà ọmọ alágbára kan ni ó wá láti ìdílé tán ti ń ṣoògùn so ìyẹn náà jẹ́ bí backup fún wa láti túbọ̀ ṣoògùn mọ̀ so a dẹ̀ bẹ̀rẹ̀ sí ní digunjalè ní àwọn àkókò yẹn so but not quite long tí a inaugurate group yẹn group yẹn a inaugurate ẹ̀ ní during strike àwa on strike ìgbà yẹn ASUU strike two thousand and nine ní May June hmm. so inú you know, strike yẹn láti ṣe mọ òyìnbó ní an idle hand is the devil's workshop so time yẹn la inaugurate group and we started launching for operations so in one of the operations tí a ṣe a lọ rọ́ọ̀bù obìnrin kan information tán fún wa ni pé ó máa yẹn ó máa ta bulk card so anybody tó bá dẹ̀ recharge card àbí bẹ́ẹ̀ hmm. anybody tó bá dẹ̀ ń ta bulk card wọ́n máa ní cash lọ́wọ́ tó máa ń worth millions or kàn ní card tí ó ṣe convert sí cash tó dẹ̀ máa ń worth millions so a dẹ̀ lọ but àdúgbò tí woman yẹn ń gbé àdúgbò yẹn náà ni mò ń gbé bí second street sẹ́mi street yẹn ni Iléṣà bẹ́ẹ̀ ní area muslim ní Iléṣà so street yẹn ni ó jẹ́ street kan tí OPC kan wà ń gbà yẹn Iléṣà wọ́n máa ń pè ní wálé coordinator. ah ah wale coordinator ó burú. ẹ̀hẹ̀ so àdúgbò ẹ̀ bíi ilé kẹrin sílé ẹ̀ ní woman yẹn ń gbé. ìwà tá a wà ó pé operation yẹn ò ní easy because àdúgbò yẹn ní security àwa wo ọgbọ́n tá a lè dá sáré pé tá a bá lè wọlé sílé wọn lọ́sàn-án ọ̀sán ilé yẹn àdúgbò yẹn máa ń dá ní ọ̀sán àwọn èèyàn ti lọ bí iṣẹ́ so again access ilé yẹn by three so gbà tán dé ọmọ wọn ló dé láti school ní four ó bọ́ sí wa lọ́wọ́ a ti bẹ̀rẹ̀ sí ní find out. ẹ̀yin ti wà nù ilé onílé. bẹ́ẹ̀ káwọn tó dé onílé tó dé. bẹ́ẹ̀ a ti bẹ̀rẹ̀ sí ní find out lẹ́nu ẹ̀ pé báwo ni mọ́mí ẹ̀ ṣe ń ṣe tán bá dé tán bá fẹ́ ṣí gate tó bá wà ń lé ṣé wọ́n ló máa ó lóun lòún máa ń ṣe gbàmídẹ́wà tó ò bá ṣí náà wọ́n á ṣe so mọ́mí ẹ̀ dẹ̀ dé níbi àbí something to six wọ́n fọwọ́ wo program Baba Adébóyè kan nílé lórí internet so bọ́n ṣe ń bọ̀ tí wọ́n on ọmọ yẹn ò tètè ṣẹ̀mọ̀ ó ti wà lọ́dọ̀ wa àjẹ́ kó dìde so mọ́mí ẹ̀ park síta wọ́n ti ń pẹ́ wọ́n program, program tó fẹ́ wò lórí lórí cable so bọ́n ṣe wọlé wọ́n bọ̀ sí wa lọ́wọ́ so later àgbà tán dé la wá rí i pé gbogbo information yẹn wrong kò kí n ta gbogbo information tán fún yín nípa wọn rọǹgì wọn àta káàdì wọn àbó káàdì. so àwọn òbókè kí ló máa ṣẹlẹ̀ àṣà àgbà gbogbo nǹkan tá a lè gbà lọ́wọ́ wọn àgbà àgbà atm wọn a ṣe so alẹ́ ti lẹ́ a lè kúrò ládùúgbò yẹn. mo ń bọ̀ mo ń bọ̀. àsìkò yẹnu rẹ̀. níwọ́n tó wojú olúwa fún ọmọ rere àti ohun rere gbogbo fò fáyọ̀ ọlọ́run fi ọmọ rere ta anna sarah àti elizabeth lọ́rẹ lẹ́yìn ìdádúró ọlọ́jọ́ pípẹ́ má sọ̀rètí nù ìwọ náà fò fáyọ̀ máa bọ̀ sínú ìpàdé àdúrà fún àwọn tó wojú olúwa fún ọmọ àti àwọn tó yàgò rere gbogbo ní christ revival miracle church kremik ní malete ìbàdàn lọ́jọ́rú wẹ́ẹ̀dẹ̀ ọ̀sẹ̀ yìí láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán bó bá dákẹ́ tara àrí ó gbọ́ dákẹ́ o ti lọ sórí òkè pẹ́ síbẹ̀ kò sọ́nà àbáyọ máa bọ̀ àsìkò rẹ ti tó. wọ́n sá ti máa mú ìgbàgbọ́ rẹ bọ̀ wá pàdé ọlọ́run wòlíì àti ajínrere pf ọwá lọ́jọ́rú wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí ní christ revival miracle church number seven pf ọwá christian adéyẹmọ layout mọ̀lẹ́tẹ̀ ìbàdàn láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán wá lórúkọ jésù ogun rẹ dìgbà yẹn ẹ̀rí tí bàbá wa sọ fún mi ní alẹ́ àná pẹ̀lú àwọn tó ń wá sí ìpàdé àdúrà yìí ó jẹ́ kí inú wa dùn yìí pé àtòrí ètò yìí láti pilẹ̀ yìí pé kí àwọn tó bá ń wojú ọlọ́run fún ọmọ kí wọ́n máa lọ sí ìpàdé yẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí aago mẹ́sàn-án àárọ̀ ní reverend pf ọwa christent ní eh, mọ̀lété níbẹ̀ ni ó tún ti máa wáyé ẹ̀yin tẹ̀ ń wojú ọlọ́run fún ọmọ rere àtọkùnrin àtọkùnrin lọ́kọláya pàápàá jùlọ ẹ̀yin obìnrin eh, adáàkẹ́ darapọ̀ mọ́ ìpàdé yìí ní ọjọ́ wednesday tó ń bọ̀ yìí pẹ̀lú bàbá pf ọwa.